lẹ́yìn ìgbà tí adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala ọba àríkíọ́lá ọba tó jẹ́ pé òun náà lọ́pẹ́ tọ́ sí ní gbogbo gbà ọba tó jẹ́ pé bí ẹ̀dá bá ṣe mọ núrò sí bẹ́ẹ̀ náà ni yóò ṣe máa dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala sí àríkùn kí Allah subhanahu wa ta'ala ọmọ bá anábíwá Muhammad sallallahu alaihi wasallam ẹni tí ọlọ́wọ́ bá àríkíọ́lá gbé dìde kọmọ jẹ́ àánú kọmọ jẹ́ ìkẹ́ àti olùfinimana gbogbo ẹ̀dá pátápátá alékùn kí Allah subhanahu wa ta'ala kọmọ bẹ lórí àwọn sàábí ànábì àwọn tí ọlọ́wọ́ bá lè kí ọlá àwọn lẹ́sà fún ànábì sallallahu alaihi wasallam láti lè bá tan ìsìlámù ká àti gbogbo àwọn tó bá wà lórí ìlànà wọn tí ní ogun kíkí tí a ti ń pọ́ wa pàtàkì jùlọ àwọn tí a wà pẹ̀lú wa níbí pẹ̀lú gbóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuh lónìí tí ń ṣe ọjọ́ karùn-ún nínú oṣù ramadan ọdún ẹgbẹ̀rún àtọgọ́rùn mẹ́rin àtogójì àti méjì lẹ́yìn gbàtà nàbí sallallahu alaihi wasallam tí a nàbí ṣe hijira a tẹ̀síwájú pẹ̀lú àlàyé ìfọ́síwẹ́wẹ́ al-Qur'an ìtí a mọ̀ sí tafsirul Qur'an ìtí a ti bábọ̀ láti ìgbà díẹ̀ a tẹ̀síwájú láti inú sóràtù Nazi'at ìtí a bẹ̀rẹ̀ lánàá láti àyà kẹtàdínlé ogún níbi tí ọlọ́run bá dìkẹ́ láti ń sọ fún wa pé a'udhu billahi minash shaytanir rajim قتل الإنسان ما أكفره من أي شيء خلقه من نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فأقبره ثم إذا شاء أنشره lẹ́yìn gbà tí ọlọ́run bá àríkíọlá tó sọ̀rọ̀ nípa al-Qur'an èyí tí ọlọ́run bá àríkíọlá bí rán Nabi sallallahu alaihi wasallam ipé al-Qur'an yìí tazkira ìrántí ló jẹ́ wáàsí ló jẹ́ fún gbogbo èèyàn pátápátá àmúti wá jẹ́ wáàsí fún gbogbo èèyàn yìí fàmàṣá àzákàrọ̀ ẹni bá wù ní máa fi ségíní òní máa gba wáàsí tí alkùránì bá ti fún ẹni tó bá wù òun náà ní máa rántí látara nǹkan tí ọlọ́run bá àdékẹ́ ọlá tó kójọ sínú alkùránì nínú àwọn àlàyé nínú àwọn òfin nínú àwọn ìdájọ́ nígbàtọ́lọ́run bá àdékẹ́ ọlá ròyìn alkùránì yìí tán ìpè ń bẹ nínú àwọn ewé tíra kan tá a pọ́nlé tó jẹ́ pé àwọn màláíkà tí wọ́n ti ń bẹ lọ́wọ́ wọn yìí ẹ̀ àwọn màláíkà yìí àwọn náà ni wọ́n pè ní asáfàrọ̀ lè àìdí sáfàrọ̀ kìrọ̀ mi ọwọ́ àwọn màláíkà yìí ọwọ́ wọn ni alukur'an wa ọlọ́ọ̀bá àlékiọlá ní kútìlá al-insan àwọn onímọ̀ nípa tafsir wọ́n ní túnmọ̀ ilé yìí ni pé ayé lóìnà al-insan wọ́n sẹ́bílé ọmọnìyà al-ib'adu an rahmatillahi subhanahu wa ta'ala ọ̀nà ni wọ́n pè ní al-la'na kí wọ́n gbèyàn jìnà sí ọmọnìyà àwọn onímọ̀ nípa tafsir wọ́n ní al-insan tó wà níbí àwọn ní al-jins wọ́n ní orúkọ gbogbo ìran ní ismul jins ni fún gbogbo ìran ènìyàn tó bá ti kó sínú nǹkan tọ́lọ̀ ọba àlekí ọlá sọ tó torí ẹ̀ tó fi tẹ́gbìlé wọ̀nyí bẹ́ẹ̀ ni aláwọn míì nípa nínú àwọn onímọ̀ tafsir tí wọ́n ní àwọn kèfèrí ẹ̀ẹ́n tí wọ́n lọlẹ̀ bá anábì sallallahu alaihi wasallam tí wọ́n lọlẹ̀ béèrè béèrè ẹ̀ẹ́n tí anábì sallallahu alaihi wasallam lọlẹ̀ bá wọn tánábì ń pè wọn tó jẹ́ pé bá anábì ṣe pè wọ́n tó síbẹ̀síbẹ̀ náà wọn ò gbàgbọ́ wọn ò gbà pé ọjọ́ gbé dàlùkì àmà ń bẹ wọ́n pe òjíṣẹ́ nírọ́ wọ́n pe ìgbédìde lẹ́yìn gbàtà bá jáde tàbá kò láyé wọ́n pe nírọ́ ọlọ́run bá àlejò láwá ní ìtókò ogun ẹjọ́ òun náà ni èyí tí ó jẹ́ pé gbogbo ènìyàn pátápátá tó bá ti kó sínú ìpè ọjọ́ ìgbéjà kìámà nírọ́ ọlọ́run bá ní kútìlá ìsánù ma akbarọ̀ ọlọ́run bá àlejò ọmọnìyàn ma akbarọ̀ àà ta ní bí ṣe kèfèrí tó ọmọnìyàn ma akbarọ̀ ọmọ ma yálà ìmòrèwò ọmọ ènìyàn mọ̀ yálà ìmòrí sọba tó dáa tí ọmọ ènìyàn ò sì ní àwíjàre kankan fún láti yálà ìmòrí sọ́lọ́ ọba tó dáa ọlọ́ọ̀bá àríkíọlá ó dá wa ní tó wá ń ṣe gbogbo àwọn nǹkan tá ní bùkátà sí fún wa táyé òfin ọlọ́run fún wa kí wà ní excuse déyàn ní tí ó fi wá lóhun ní gbọ́lọ́ọ̀bá àríkíọlá gbọ́ kí ni excuse déyàn wá ní téyàn ò fi wá mú orogún pẹ̀lú ọlọ́ọ̀bá àríkíọlá ọlọ́wọ́ bá alékẹ́lá sọ pé má akfàrọ̀ ah, ni ya ma síkíní ọmọnìyàn ni ya kèbèrí o ọmọnìyàn ni ya aláìmoore o sí ọba tó dáa àwọn olùmọ̀mí nípa tafsir wọ́n má wọ́n túnmà eléyìí wọ́n túnmà ni pé ọlọ́wọ́ àwọn mi sọ pé ìṣe ni ni

kò sẹ́ni kó máa tó ẹ kó máa tẹ̀lé àṣẹ tọ́lọ́wọ́ bá àlékí ọlá pa wọ́n tó tó àwọn ọlọ́wọ́ bá àlékí ọlá wá fẹ́ fi hàn án bó ṣe ma bẹ́yàn bá ti ń sàtẹ́jù bẹ́yàn bá ti ń ṣe kọ́ńkínà lórílẹ̀ tí bá ti ń ṣe gbéraga ọlọ́ọ̀bà àlejò láwíbẹ̀ ìmò láti dáa tó bá jẹ́ pọ́ mọ̀nìyàn bá gbàgbé àbí tí ò bá yé àbí tí ò bá mọ̀ àbí tó bá fọ́nú fọ́ra tí ó mọ̀ ọlọ́ọ̀bà àlejò lá ní min ayi shay'in khalaqa láti bó láti dáa ẹ́ ọlọ́ọ̀bà àlejò lá ní min nutfatin khalaqahu faqaddara látara nutfa ní ibẹ̀ náà láti dáa min nutfatin khalaqahu faqaddara látara àtọ̀ òun láti dá ọmọnìyàn faqaddara ọlọ́ọ̀bà àlíkẹ́ọlá wá sí kíni ọlọ́ọ̀bà àlíkẹ́ọlá wá pé bùbù rẹ̀ yàní ọlọ́ọ̀bà àlíkẹ́ọlá pé òdíwọn gbogbo nǹkan tọ́mọnìyàn ó lò àbáwá ibn Kathir alayhi rahmatullah wọ́n ní faqaddarahu ay qaddara ajalahu wa rizqahu wọ́n ni túnmọ̀ wọ́kọ̀ járọ̀ hu òun náà ni pé ọlọ́ọ̀bá alékiọlá ọjárọ̀ ajálahu wàrízkọ̀ pé ọlọ́ọ̀bá alékiọlá ó pè bùbù àsìkò ènìyàn lò láyé ó túnmọ̀ pé síwájú kó tó di ènìyàn wáyé òun náà lọ́lọ́ọ̀bá alékiọlá ló ti mọ ènìyàn lò láyé gbogbo tọ́lọ̀ọ̀bá wá kádàrá pé èèyàn ó lò nínú sẹ̀mí ọlọ́ọ̀bá àlejọ́lá ní tó bá tó ọlọ́ọ̀bá àlejọ́lá ní la yastakhiruna sa'atan wa la yastaqdimun inú ayà mi gbogbo ọmọ ènìyàn pátápátá òun náà lọ́lọ́ọ̀bá àlejọ́lá ti fún ní ajal gbogbo ẹ̀dá tọ́lọ́ọ̀bá àlejọ́lá dá gbogbo wọn ló lásìkò tọ́lọ́ọ̀bá àlejọ́lá ní wọ́lò láyé tásìkò yí bá ti wá bẹ́ẹ̀ ni wọ́n lágbára láti ìbò fọ́kọ̀ dárọ̀ ọlọ́run bá alékẹ́ ọlá ó wá ni yóò lò láyé nínú làákà ìtiwa àbínú nkata bá sábà òun náà ni pé ẹni tó bá kọ́kọ́ wáyé òun náà ni ó ti òun ni ó kọ́ láyé kọ́dà yóò bọ́ ma pé kọ́lọ́mọ́ ó gbáwájú ẹ́ àwọn Yorùbá máa ń tọrọ bẹ́ẹ̀ àdúrà tó jẹ́ pé wọ́n kà ń tọrọ ni ọlọ́ọ̀bá alékẹ́ ló fi gbà kan bá wa sàdéhùn ipé bẹ́yẹn bá ti dìde wáyé sí ẹ̀yìn òun náà ló ti dìde lọ sí bẹ́ẹ̀ ni pé eléyìí ọwọ́ ọlọ́ọ̀bá alékẹ́ ọlá ma rẹ̀ láyé síwájú òbí gbé ọmọ tó bí ọlọ́run bá alìkọ́ láti àpẹẹrẹ fún wa látara àwọn ànábì rẹ̀ ó sàpẹẹrẹ fún wa látara ànábì sallallahu alaihi wasallam ìpè gbogbo ọmọ tá ànábì sallallahu alaihi wasallam bí pátápátá ọlọ́run bá alìkọ́ láti ṣe kíni ó kọ̀ dárọ̀ ìpè gbogbo wọn pátápátá ni wọ́n jáde láyé síwájú ànábì sallallahu alaihi wasallam afẹ́yọ̀kánu wa ìbẹ̀yẹn wọ́n dẹ́mi rẹ̀ lógbodò àbí wọ́n ní wọ́n dẹ́mi rẹ̀ lógbodò ní àbí ká máa sọ pé ó fọjọ́ ọlọ́jọ́ lọ bóò ni wọ́n ti mọjọ́ ti ẹ gángan tó fi ámọ̀ pé ọjọ́ ọlọ́jọ́ ilé tó fi lọ ọ́dá ta ló lọ́jọ́ ọjọ́ tó fi lọ gángan ọ̀ta lónìí tí ò lọ mọ́jọ́ tó gbọ́ àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan tí ò bófin ọlọ́wọ́ bá lè kí ọlá mú ni àwọn orí yóò bá lásán ni ipe àwọn kan bẹ tí wọ́n lè ṣe kíni wọ́n lè rí increase ọjọ́ orí rẹ̀ nígbà tó bá ṣe kíni nígbà tó bá wà in good in good time pẹ̀lú wọn tẹ́bá ti kóra yé ọya ọmọ gbáyé ọ̀rùn wọ́n sì gbà ipá àwọn nǹkan bẹ tó jẹ́ pé wọ́n lè rí ọlẹ́pa tó bá jòkó jẹ́ wọ́n tó bá fara ìbalẹ̀ àwọn nǹkan bẹ tó jẹ́ pé ó ti kíni wọ́n láwọn ni wọ́n pa wọ́n fi ọgbókùn lọ́dọ̀ ọlọ́run ẹ̀rí nǹkan báwọn èèyàn pààyàn tọ́lọ̀ uhu jahannam ẹni tó bá mọ̀ ọmọ tó ó wá mọ́ àmọ́ ó pa òmìnir kan ọlọ́ọ̀bá àlékiọlá ní fàjàzá òhú jahannam ẹ̀san rẹ̀ tí ó gbàtọ́wà jẹ́ ọgbìdà alkiyama òun náà ni jahannama khalidan fiha yóò máa bẹ́ẹ̀bẹ̀ lọ gbére ni wákàtí bá Allahu alayhi wa la'anahu ọlọ́ọ̀bá àlékiọlá tó wá máa bínú sí yóò tún máa sẹ́bílé wa a'adda lahu 'adaban 'azima ọlọ́ọ̀bá àlékiọlá tó ti

ọlọ́wọ́ bá alékí ọlá ní fọ́kọ̀ dárọ̀ olóhun lòun ṣe gíní ohun lòun pé bùbú rẹ̀ ó pé bùbú ọjọ́ tó máa lé ọmọ ènìyàn ó lò láyé ìbẹ̀nù ẹ̀dá tó jẹ́ pé ọjọ́ ní ó lò ìbẹ̀nù ẹ̀dá tó jẹ́ pé kò tiẹ̀ nílò tọ́jọ́ gan láyé tí ó fi jáde láyé oṣù ni ó lò láyé ẹlòmí ń bẹ ọdún ni ó lò láyé ẹlòmí ń bẹ àìmọye ọdún òun náà ni ó lò láyé tọ́lọ́ọ̀bá lẹ́jọ́ láti sọ fún anú alkùránì pé wọ́lá kọ́dí alìmìnà alìmìnà minkum wọ́lá kọ́dí alìmìnà alìmùtàkìrì ọlọ́ọ̀bá bàbá ní òkọ̀kọ́ lọ ní tọmọ wà lọ lẹ́yìn ẹ̀ ọlọ́ọ̀bà àlékẹ́lá ló ọmọ ní ó ti wájú ni kí bàbá wà lọ lẹ́yìn ẹ̀ ọlọ́ọ̀bà àlékẹ́lá ló mà faqad inú àwọn akọ́tọ́lọ́ọ̀bà àlékẹ́lá tó pé ni ni yóòbá ní ìlú àrísìkì rẹ̀ ni ẹ̀rí ẹlòmí òní òun sáfẹ́ kọkọ òun lẹ́ni ẹgbẹ́ ló dé wọ́n wá parí rẹ̀ ti wọ́n ní àwọn ah, lọ́kọ̀ òun nílò ràwọ̀ òun wọ́n lọ́kọ̀ òun nílò àrísìkì òun òun ni òjò òun ó kékeré òun ni òjò òun lówó gan gan

kọ́dà mímí wa inú orísìkú tọ́lọ̀ ọba àlekíọ́lá ni ó ti ní iye tọ́lọ̀ ọba kọ fún wa ìgbésẹ̀ wa nígbà tá a bá ó ní iye tọ́lọ̀ ọba kọ fún wa kọ́dà wa tá a fi ìrìnà wa ó ní tọ́lọ̀ ọba kọ fún kálukú ẹlòmíì ẹ̀mí rẹ̀ ń lókè ní ọba ní rí nàmá kò ní rí nàmá tí ó fi jáde láyé arìsìkí tọ́nà ọba àlékí ọlá fi sí fún ní ojú láti máa fi rí náà eléyìn ti gíní eléyìn ti parí ẹ̀mí ni ma wá ká gbogbo ẹ̀lẹ́ ẹ̀mí mímí lọ mímí lókè òní ma ń ká gbá gbogbo ẹ̀lẹ́ kò sí ìjọ sáájú ẹ̀mí àgbà tó wá kú sáyẹ́ kọ́lá ẹ̀tún jẹun wúyẹ́wúyẹ́ kò yóò mọ̀ sí gíní yóò mọ̀ padà ní so ọlọ́wọ́n bá alékẹ́ ọlákọ̀dárọ̀ rízíkù wa ẹgbọ́lọ́wọ́n bá alékẹ́ ọlọ́n sàlàyé fún wa kábà fílé ma bá ti jẹ́ kankan kábà fílé ma bá ti lẹ́ tó ipé látara àtọ̀ omi lọ́gbọ́lọ́gbọ́ òun náà lọ́wọ́ bá alékẹ́ láti jẹ́ nìkọ̀ọ̀kan wa inú hadithu afáwa abdullahi ibn mas'ud radiyallahu anhu anabi sallallahu alaihi wasallam anabi ni inna ahadakum yujma'u khalquhu fi batni ummihi 40 yawman nutfah ọlọ́wọ́n bá àríkẹ́ọ́lá ó kó ìdẹ́dà oníkálùkù yín ó kó ìjọ sínú ìyá yín arba'ina yawman nutfa di ogójì ọjọ́ òun náà láfi wà ní nutfa àtọ̀ ìdáwà dórí rẹ̀ nísìn tẹ́rẹ́sẹ́gínní táyẹ fanda táyẹ fanda ìpìlẹ̀ ó kálùkù wà ní àtọ̀ ni àwọn wà ní àtọ̀ ẹ́ fún odidi ogójì ọjọ́ mudgatan thumma yakunu alaqatan mithla dhalik lẹ́yìn ogójì ọjọ́ tàbí wà látọ̀ anábi ní àwà yí tí gíní àwà di ẹ̀jẹ̀ kíkì thumma yakunu mudgatan mithla dhalik lẹ́yìn ogójì ọjọ́ mi kúmá àtẹ̀wà di gíní àwà di mudga àdìbá ọmọ ènìyàn dà gẹ́gẹ́ bí bá sí ẹran ọ̀sọ̀ ọ̀mọ́ ìyàmù tó gbogbo ní ìsàn ìlà láhàlú dèdè nǹkan tí èèyàn lè mú wáyé kí o sì kíni kí o sọ ẹnu ọmọ ènìyàn wà á di bẹ́ẹ̀ gbogbo àná la fa tu séjì tọ́lọ̀ bá àdìgbò lásọ. anabi sallallahu alayhi wa sallam ó ní summa yursalu ilayhi al-malak lẹ́yìn ìgbà náà ọlọ́wọ́ bá àdìgbò lọ́wọ́ á sí kíni ọlọ́wọ́ bá àdìgbò lọ́wọ́ بكتب رزقه بكتب أجله ورزقه وعمله وسعيد أو شقي ọlọ́wọ́ bá lékẹ́ ọlọ́rin kí màláíkọ̀ ma kọ́kọ́ kọ̀ǹkan mẹ́rin fọ́mànì láti gbà wọn ẹ̀rí lásìkò yìí síwájú bọ́lọ̀ bá lékẹ́ ọlá kó tó ní kí wọ́n kọ ilé yìí kádàrà ó kálùkú ti wà nínú mọ́lọ́ọ̀bà àlékiọlá tọ́lọ̀ọ̀bà àlékiọlá ti kọ́ kalẹ̀ gẹ́gẹ́ bó ṣe nílẹ̀ bí hamsina alfasana kọbla years wájí kọ́lọ̀ọ̀bà àlékiọlá tó dá sánmà àti lẹ́lẹ̀ òun náà ló ti wa àsìkò tí ó tẹ̀ wá dénú ma àwọn màláíkà tọ́lọ̀ọ̀bà àlékiọlá wà nípa ẹlọ́lẹ̀ kọ́ òun náà lásìkò gbàtà bá sí kìnnì gbàtà wà ní ogójì ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta nínú yàwá oṣù kẹrin ló lélẹ́yìn oṣù kẹrin nígbàtà bá wà ní oṣù kẹrin nínú ìyá wa ọlọ́ọ̀bá lè kí ọlọ́wà aná màláíkà ipe lọ́kọ́ àsìkò tí ó lò o tó bá kí ọkọ̀ àsìkò tí ó lò láyé kò náà bá tó kò ní bẹ́ẹ̀ ni kàtà sí ń pè lárísìkí kò yí ọ̀pọ̀lọpọ̀ wa in tí wọ́n ń pè lárísìkí òun náà ni ìta jẹ sínú ìta ti mú òun náà lárísìkí wa ìta wọ̀ sọ́rùn lásọ táàdí wọ̀ tó gbó òun náà lárísìkí wa òun ni dúkìá wa anábì ni ọmọ anábì adam ọmọ sọ pé máàlì máàlì ọmọ anábì adam

èyí tó gbé tàbí tó gbé sí òun kìí sówó rẹ o fọwọ́ máàlù wàrà sadiq owó àwọn tí ó jogún rẹ nù kọ́dà bó bá sọ́ra ẹ̀wọ̀ gbogbo bá kú sánìtì ẹ̀nà ìjà wò káṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹlùmí ọmọ wò pé ayé yìí àṣà àrí náà ni àṣà wà náà ni tó bá kú tán ẹ̀ gbogbo bá ìdíwò kọ́kọ́ máa sáré ní pé ẹbá sọ̀rùn wọn náà bá sọ̀rùn bá ṣe wòówó tó bóyá sọ tí wọ́n ń tà ní 100,000 thousand wọ́n ní ah, ẹbá tó yẹ mọ́jẹ́ kí ilé ó ṣe sí aṣọ tó fún wàhálà rẹ̀ rà aṣọ tó ṣe wàhálà lórí ọ̀rà halali ni ọ̀rà lọ́nà haram ni ẹ̀yìn ó ti parí bá wọn wọn bọ́ aṣọ lọ́rùn rẹ̀ tán ẹ̀yìn dúkìá rẹ̀ bẹ́ẹ̀dì tó sùn sí nígbà ọ wọ́n ní ah, kò àrísìkí tọ́lọ̀ ọba àlejò ọlá ní kí ó kọ lásìkò yìí àrísìkí yìí tí yíò bá jẹ́ tán kò ní kò láyé anábi sallallahu alaihi wasallam anábi ní inna ruha al-qudus nafasa fi rawhi anábi ní jibilu wá fẹ́ ọ̀rọ̀ anábi ní ẹ̀mí kan ò ní jáde láyé o ẹ̀mí kan ò ní kú hátà tẹ̀tẹ̀kìmìlá rizkọ̀ ha títí àyàgbà tó bá lù gbá ìsìkẹ̀ ni ó máa mú kò jẹun ẹjẹ lẹ́yìn ní olóhùn jẹ àmọ́látara pé ìtọ́wọ̀n ọba àlékọ́lá ni yóò jẹ láyé ó sẹ́kù ẹ́ tó bá kùsà àti ó kú ara rẹ̀ ṣe kíni ẹ̀mí yóò sì wá sí kó fẹ́ jẹun yíwa ni ah mo fẹ́ jámàlá àwọn àmàdúgbẹ́ fọ́lọ̀ pé ah, alhamdulillah àkọ́nà ah, àwọn aláwọ̀ fẹ́ jámàlá ọya ẹ̀tẹ̀tẹ̀ gbábàlá wá ní ààrẹ ah, ìbílẹ̀ ìjẹ múra mílẹ̀ ní ó jámàlá yìí ó mú mílé àwọn yọmọ wá dúgbẹ́ pé alhamdulillah ara ti yánu kọ́nà àwọn jámàlá ẹjẹ́ ta lọ bí tẹ́ ẹlùmẹ́ni ẹjẹ́ sáré lọ lè wọ ọjà mi nígbàtàrà ti tún yáhùn nígbàtí ó dà ìdé báyìí dé yóò kàn bá gbé ẹlẹ́rù ti mẹ́rù rẹ̀ lọ ní ara sì ti wá yá kọ́dà ó sì jẹun kọ́dà ó sì mú mi kọ́dà ó sì bá wa sọ̀rọ̀ nígbà tó jẹ́ pé nǹkan yìí kò tí lò tán kò tí lò tán tó bá ti lo tómi tán kò ní mọ mi má tí ò fi jáde láyé tó bá ti lo tó ń jẹ tán kò ní jẹun má tí ò fi jáde láyé tó bá ti ló ta lọ́tán ẹ̀yìn kọ́dà àrísìkí ìgbésẹ̀ ká máa fẹ́sẹ̀ ìta lò ẹsẹ̀ wa mú táàfin rìn tí tó bá ti tán kò ní lè gbẹ́sẹ̀ wọn má kò ní lè rìn má gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ti gbọ́rọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ti ìrìnà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tọ̀rọ̀ títọ́ ẹlòmí ọ̀rọ̀ rẹ̀ ni ó ọlọ́ọ̀bá àlejò láti ní kí wọ́n kọ́ nígbàtà àfi wà nínú ìyá wa ẹ̀rí sọmọ́wá kọ rízùkú rẹ̀ tán wà á mẹ́lì yìí wọ́n tún wá kọsẹ́ iṣẹ́ ọwọ́ iṣẹ́ tí ó mọ̀ sí láyé iṣẹ́ tí ó mọ̀ sí láyé wọ́n kọ́ ẹnu tí wọ́n kọ́ wọ́n tún wá kọ wọ̀ṣẹ̀kí yìí wọ́n wàá kọ pé eléri ibú èèyàn ni ó yà ni eléri èèyàn ni ó yà ni ibi tí wọ́n ti kọ́ náà nù. wọ̀sàáyìn àwọn ṣàkéyì abéléri ibú èèyàn ni ó yà ni wọ́n kọ gbogbo àwọn nǹkan wọ̀nyí kalẹ̀. olàbó olórin kan sọ pé ìdálímọ́rù òlámù yóò fòlák sàídán minal azal làkọ́dí káábà إذا المرء لم يغلق سعيدا من الأزل wọ́n ní tọ́mọnìyàn nígbàtí wọ́n bá ti dá ọmọnìyàn lélẹ́rí ibú lélẹ́rí ire nígbàtí wọ́n bá ti dá ọmọ ènìyàn ló lórí ire láti gbàtí ọlọ́ọ̀bá lẹ́kọ̀ọ́ láti kọ́ kádàrá kálùkù kalẹ̀ pé irú ẹni bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá tọ́rú ọmọ bẹ́ẹ̀ àbẹ́ni tí ń ra ka nǹkan kan lára rẹ̀ yóò pàṣókò ní iná kan yóò pàṣókò ní laqad khaba man yahwa wa khaba al-mu'ammil ẹni tí máa ra ka kí ah, ní kàfí àkùnkẹ́kọ́ mọ̀ yóò délé rí lẹ́ni irú ẹ̀ yóò padà jásòfò ní iná kan yóò jásòfò nígbà tó ti jẹ́ pé ọlọ́wọ́ bá àríkẹ́ ọlọ́wọ́ sí kí ni ọlọ́wọ́ ọlá ti kọ́ láti gbà wọn anábì wa sọ̀rọ̀ kan tó jẹ́ pé ọ̀rọ̀ náà lágbára púpọ̀ anábì sallallahu alaihi wasallam anábì lóhun búra pẹ̀lú ọba tẹ́mi òun bẹ lọ́wọ́ rẹ̀ innal abda la ya'malu bi amali ahli an-nar hatta ma yakunu bainahu wa bainaha illa dhira' wa yasbiqu alayhi al-kitab wa ya'malu bi amali ahli al-jannati fa yadkhulaha anábì ló ń búra pẹ̀lú ọba tẹ́mì ń bẹ lọ́wọ́ rẹ̀ anábì ní ọmọ níyà ẹlòmí ó máa wùwà ìwà ní ẹni ó máa wù láti gbàtọ́lọ̀ ọba àríkẹ́ láti dáa láìgbà tó ti pọ́njú báyìí iṣẹ́ ẹ̀nálẹ̀ máa bá lọ́wọ́ ẹ̀ àwọn tẹ́tẹ́ ẹ̀ máa torí ẹ̀ wọ́ná àwọn tẹ́ aburú kíburú iṣẹ́ kúburú ni iṣẹ́ ṣíríkù ni iṣẹ́ àǹpanilẹ́kún ni iṣẹ́ àǹpatẹ̀yànjẹ́ ni gbogbo àwọn tẹ́ ẹbú yóò rọ̀ lọ́rùn anábì ní hasa ma yakunu baylahu wa bainaha illa dira' anábì ní títí tí ó fi ní kú dédé ìgbọ́n kan lọ láàrin irú ẹni bẹ́ẹ̀ àti iná àfàìkú rẹ̀ oná làbà ìdíkíní oná làbà ìwọ̀ná in wọ̀ná lọ́kàn kábà yìí látara tẹ́tí bẹ̀lọ́wọ̀ rẹ̀ anábì ní fọ̀yẹ́sì tí kò alẹ́ yìí kìtà àkọọ́lẹ̀ tá a ti anábì ní yóò wá gba wájú ẹ̀ yóò kàn ṣe sáà ẹ̀ kàrí pé à ah, lágbájá náà mà ti dàfà ah, lágbájá náà mà ti dárun gbà sí ah, lágbájá náà kò mọ̀ lọ́lé ọtí máa lágbájá ò mọ̀ sí kò mọ̀ sí ọmọ ti pa ogun ẹbọ tí ń ṣe tí lágbájá máa lóhun ṣe jálà bí máa ó máa lóhun ṣogun máa ẹbàrí yóò bá ṣe kí ni yẹ́sì pàálẹ̀ ìkìtàbí àkọọ́lẹ̀ tọ́lọ̀ ọba àlejò láti kọ pé eléri ire èèyàn ni yóò wá gbàwájú ẹ̀ anábì ní fàyà àmàlú bí àmàlì ahli aljanna yóò wá mọ̀ sí ọmọ àlìjánà fẹ́yìn kú làhá yóò sì wọ́ nítorí pé bí èèyàn kọlọ lọ́wọ́ bá àlejò lárí bẹ́yẹn bá ti túbá kò nínú ẹ̀ṣẹ̀ al-islamu yajubu ma qablahu wa tawbatu tajubu tẹ́yẹ̀ bá ti gba islam gbogbo tẹ́yẹ̀ bá ti lágbúrú síwájú kó tó di pé yẹn gba islam islam ti bò mọ́lẹ̀ ó ti parí ẹ̀rí tọ́lọ̀ ọba àdíkẹ́lá fẹ́ràn wádé àyíkárí ọba ẹ̀sẹ̀ wọnú islam wọ̀tá ọba tó tẹ̀júkù máa kọ̀bìlá ha tẹ́yẹn bá ti túbá kò níbi ẹ̀sẹ̀ tẹ́yẹn tẹ́ ìtúbá tẹ́yẹn túbá ìrìsì ó tẹ́kíní ó ti bò mọ́lẹ̀ ó ti parí anábi wá ní wà ilẹ̀ ahadakum pé ẹlòmíì tún bẹ́nu yí láyá àmàlù bí àmàlì ahli aljanna yóò wá máa wù àmàlì aljanna wọ́n bí ní mùsùlùmí yóò máa kírun yóò máa gbàwẹ̀ yóò máa wù ọmọdá yóò máa wárí ẹ kò ní sí gbogbo dáadáa làwọn yóò máa máa hátà máa yakunu bainahu wa bainaha illa zira anábìnrin títí tí ò ní ju dédé ìgbọ́n kan lọ láàrin rẹ̀ àtàlìjánà ìtumọ̀ rẹ̀ náà ni pé ó kú báyìí pẹ̀lú tẹ́tí bẹ lọ́wọ́ rẹ̀ tó bá ti kú báyìí àlìjánà ló kú ẹ̀sìnkú àléhìn kìtà arábì ní àkọọ́lẹ̀ tọ́lọ́wọ́ bá lè jọ láti kọ kalẹ̀ yóò wà gbà wájú ẹ̀ fàyà amalu bi amali ahli nar yóò wà bẹ̀rẹ̀ sí máa wà ìwọ̀ máa ná Allahumma ya muqallibal qulub thabbit qulubana ala dinik Ànábì sallallahu alaihi wasallam Ànábì joyi wa pé

yughayyiru Allahu min halin ila halin láàrin ká dijú báyìí ká sí ìyá láàrin ká tó sẹ́jú ọlọ́ọ̀bá àlékí ọlọ́ọ̀tí yóò yí nǹkan padà láti ìṣẹ́jú kan lọ sí ìṣẹ́jú mi ẹni tàà ti ń rò pé ẹlẹ́bọ ni tàà ti mú pé ìjọba jáde láyé nù yóò ti yí padà yóò bá ti dìgbé gíní yóò bá ti dìgbé ń ṣe dáadáa bẹ́ẹ̀ ni ẹlòmí ń bẹ táàsì máa rí péyàn dáadáa ní yóò máa bá dáadáa bọ̀ ẹ̀yìn yóò kù sáàtà kó jáde láyé ẹ̀yìn ọlọ́run bá lékẹ́ ó sì yí padà láti ṣe kíni láti ṣe déédéé nǹkan tọ́lọ́run bá lékẹ́ fún un. òun náà ló fà tó fi jẹ́ pé èèyàn máa ṣe kíni èèyàn máa kún fàdúrà ní ní gbogbo gbà ẹlẹ́lómi mùsùlùmí ni ó ma bá bọ̀ bóyá dẹ́wò kékeré kan ní ó kàn sẹ́lẹ̀ sí ẹ́ yóò bá ní chọ́ọ̀tì làjọ àwọn ti gbà látara bẹ́ẹ̀ yóò bá lọ́wọ́ sí mùsùlùmí ọlọ́wọ́ sí islam ma yóò ní ọ̀dọ̀ ìyá Ọ̀ṣun làjọ àwọn ti gbà nígbà tó ń ọmọ ìlọrin lóhun kọ́dà ọmọ alóore ọmọ alóore lòun kọ́dà òun lọ gaba wọn ìdálẹ́mọ́rò wòlá mú yóò láti ẹ̀ ṣàìdá mílẹ̀ azal bá a ṣe wá ń sọ iná tó bá wọlọ́wọ́ pa àlekè tí wájú kó tó jáde láyé ó tún lè dá padà ó tún lè dá padà àbáwá òun náà ló gbà lérò pẹ̀lú kọ̀kọ́ dàrọ̀ ọlọ́ọ̀bá àlejọ́lá ó kọ kádàrọ̀ mẹ́niyàn ó pé gbogbo rẹ̀ ó kọ àrísìkí ó kọ ìgbà tọ́mọ̀nì yóò lò láyé ó kọ àrísìkí tọ́mọ̀nì yóò lò láyé ọlọ́ọ̀bá àlejọ́lá kọ iṣẹ́ tọ́mọ̀nì yóò máa gbé láyé sí ó sì kọ̀kan nínú méjì kò ní kọ méjèèjì fíyàn papọ̀ sa'idun inú kó jẹ́ lórí rẹ̀ àbúkó sì jẹ́ lórí gbé èèyàn so eléyìí ó náà lọ́wọ́ bá alékẹ́ látọ̀ pé ọmọnìyàn ìpìlẹ̀ rẹ̀ òun náà ní àtọ̀ ẹ̀rì ọlọ́wọ́ bá alékẹ́ láti wé fò mí bọ́lọ́wọ́ bá alékẹ́ láti kíni bọ́lọ́wọ́ bá alékẹ́ láti bẹ̀rẹ̀ فكسونا عظاما لحما ثم أنشأناه خلقا آخر ẹ̀rẹ̀ ọlọ́ọ̀bá alẹ́kọ̀ọ́lá ròyìn nínú sọ́dún mọ̀mìnàn ẹ̀yìn ọlọ́ọ̀bá alẹ́kọ̀ọ́lá ní àwa mú nọ́tùbà ẹ̀yìn àwa zikini asọ́dí ẹ̀jẹ̀ kíkí àwa sọ ẹ̀jẹ̀ kíkí asọ́dí ẹ̀yìn láhàmán asọ́dí ẹran fọ́kà sáúnàlẹ̀ ìdọ́ọ̀má láhàmán àwa mú ẹran àwa fi zikini àwa fi bu egun ọlọ́ọ̀bá alẹ́kọ̀ọ́lá kí ثم أنشأناه خلقا آخر لين بعنا لوا صادق ني أوا صادق لا تبيومي فتبارك الله أحسن الخالقين الله بارك ولا ينراري oni kí pọ̀ orí ọba ọba tó jẹ́ pé ahsanul khaliqin òun ló rẹwà jù ní dẹ̀dà gbogbo ń tàbá rí tó kù díẹ̀ káàtó láti ébù lára èèyàn tọ́lọ̀ ọba àríkẹ́ ọlá dámọ́ wọn àìbísẹ̀ ẹ̀yẹ́

kìí ṣe ẹ̀rín ní máa kàn kìí ṣe ẹ̀fẹ̀ òun náà ní máa kàn fẹ́ni tá a bá rí tó bá kù díẹ̀ káàtó wọ́n láwọn onímọ̀ ajé wa wọ́n ní bẹ́ẹ̀ yaba fi lè èèyàn kí a òrì rí ẹ̀ ṣe rí ẹ́ wọ́n ló àlejò ọlá ni òrì bójú ẹ̀ ṣe rí ó ń challenge ọlọ́wọ́n àlejò ọlá ni èwo ni wọ́n dá òrì rẹ̀ ṣe rí èwo ni wọ́n dá ọlọ́wọ́n bá àlejò ọlá òun náà lọ́ba tó máa ẹ̀dáadá òun náà lọ́ba tó máa ẹ̀dáadá jù ọlọ́run bá àdékẹ́lá nígbà a wá parí gbogbo ẹ̀ nínú ìyá rẹ̀ gbogbo àsìkò yìí ẹ̀ ọmọnìyàn ń tẹ̀mí nínú ìyá rẹ̀ ń jẹ ń bẹ̀ ń mú ń ń gbatẹ́gùn mú mi kò sígbà tó wà nínú ìyá rẹ̀ òtútù mú mi kò sígbà tó wà nínú ìyá rẹ̀ mo fẹ́ jẹ gbogbo ti kíni ti inú ìyá rẹ̀ ní bẹ́ẹ̀ náà ni ó ti yàgbẹ́ bẹ́ẹ̀ náà ọlọ́wọ́ balikẹ́lá wa ní summa sabila yassara lẹ́yìn gbàtà parí gbogbo eléyìí fún tán àwa ṣe ojú ọ̀nà tí ó gbà jáde àti rọrùn fún abá abdullahi ibn abbas radiyallahu anhuma wọ́n ní thumma yassara alayhi khurujahu min batni ummihi lẹ́yìn gbà náà ọlọ́wọ́ balikẹ́lá wa ṣe ọ̀nà tí ó gbà jáde nínú yẹ́ ó sì rọrùn fún khurujahu ẹ̀rí ọ̀nà eré tí ìdílé yẹn máa gbà jáde nínú ìyá yẹn alimohimu ni pé tí yẹn sà jáde ẹlòmí ò gba ibi tó wọlé òun náà ni ó gbà jáde èyàn làá máa sọ pé ó ní normal delivery ìyá rẹ̀ ó bì yóò bì normal ẹlòmí sì ń bẹ wọ́n ó gbé jáde ni láti inú ẹ̀ pẹ̀lú tí a bẹ òun ni wọ́n ṣe kí ni wọ́n sọ operation fún ni yóò fi gbé jáde gbogbo ẹ̀ náà summa sabila yassara ọlọ́ọ̀bá alékiọlá sí ọ̀nà tí ó ṣe ni ọ̀nà tí ó gbà jáde nínú ìyá ẹ̀ ọlọ́ọ̀bá alékiọlá sí nírọ̀rùn fún inú àwọn onítafsírù míì àwọn sọ pé summa sabila yassara ipò ìtumọ̀ rẹ̀ òun náà ni pé ọlọ́ọ̀bá alékiọlá lẹ́yìn gbàtọ́mọ nìyẹn dáyé tán ọlọ́ọ̀bá alékiọlá wá sí ojú ọ̀nà tí ó máa rìn ó sì rọrùn fún un nígbàtà nàbí sallallahu alaihi wasallam sọ̀rọ̀ ń pa kádàrá kí ọlọ́run bá lè kí ọlá ti kọ́ gbogbo àwọn nǹkan ẹ́ wọ́n bí ànábì sallallahu alaihi wasallam pé ṣé tó ti kọjá ni àbí ogun táà ń ṣe ìrìsì nǹkan tí ó tẹ̀ máa ti sẹ̀ ń ṣẹlẹ̀ ni ànábì ni ó ti kọjá o ọlọ́run bá lè kí ọlá ti kọ́ kádàrá gbogbo kan ẹnìkan wá sọ ẹni tí ó lówó láyé ó ti wà náà kọ́lẹ̀ pé lówó láyé tí aláàdá mara wá sí fi ìmọ̀lẹ̀ amàlù ewu là ń jẹ́ sí anábì sallallahu alaihi wasallam wá sọ pé ẹ ìmọ̀lù anábì ni ẹ máa ṣiṣẹ́ bẹ́ẹ̀ ṣe ṣiṣẹ́ òun náà ni ẹ máa bá tẹ́ lọ ẹ máa ṣe wàhálà ẹ máa wá gbogbo ẹ̀ káàkiri anábì ni fa kullun muyassarun lima khuliqa lahu gbogbo èèyàn pátápátá ìtọ́lọ̀ ẹ̀ntọ́lọ̀ ọba àlejò alábá torí àlìjánà dá iṣẹ́ rí ó rọ̀ lọ́rùn ó lómọ yàtàrù ní màkó lè padà bẹ́ẹ̀ ni ẹ̀ntọ́lọ̀ ọba àlejò alábá torí ìyàdá tó torí iná dá iṣẹ́ ẹbú ní ó rọ̀ lọ́rùn ọlọ́ọ̀bá àlejò alásọ nínú àyà mi nínú alukur'an ó o fi dúpẹ́ fọlọ́wọ́n ọba àlejò àbí kó rin ojú ọ̀nà tí ó fi ta ìmóre gbogbo orí tọ́lọ̀ ọba àlekíọ́lá ti fún ọlọ́ọ̀ba àlekíọ́lá ní òun lòún ṣe bẹ́ẹ̀ ẹ̀rí ọlọ́ọ̀ba àlekíọ́lá ní fún mọ́tàbí ilá yẹsàrọ̀ lẹ́yìn ìgbà náà a wá ṣe ojú ọ̀nà tí ó gbà jáde nínú ìyá rẹ̀ a ní rọrùn fún lẹ́yìn ìgbà náà fún àmàtàhù fa àkùbàrà ọlọ́ọ̀ba àlekíọ́lá wá ní lẹ́yìn ìgbà náà àmàtà àwa náà lẹ́yìn náà ọlọ́ọ̀bá àlékẹ́ ọlọ́tún wá sí kíni yóò tún wá gba ẹ̀mí lọ́rùn ẹ̀ fa akbarahu ní ọlọ́ọ̀bá àlékẹ́ ọlọ́tún wá jẹ́ kíni yóò tún wá jẹ́ onísàárè ọlọ́ọ̀bá àlékẹ́ ọlá ló ṣe sàárè pé ká máa ní sàárè láti máa fi ṣe kíni láti lè bá máa fi bo àṣírí wa ni tó wá jẹ́ pé báwọn èèyàn bá dé kú ọlọ́ọ̀bá àlékẹ́ ọlọ́ọ̀bá fún wa ní ìyọ̀ǹda pé ẹ máa sin òkú tó bá kú kó láti máa gbádùn láyé gbogbo àdúgbò kọ̀ọ̀kan ní ó máa rùn nígbà tó kù bá kú tàbá rí bá ti ṣe àmánú àánú tọ́lọ̀ ọba àríkẹ́ ọlá sí fún ma nẹ́bí Adam inú àpọ́lé tọ́lọ̀ ọba àríkẹ́ ọlá sí fún wa òun náà ní pé ó tún yan sàárè fún wa nígbà tá kú tán ọlọ́ọ̀bá lẹ́yìnbà tó dá ọmọ nìyàn tán àmátahu fa àkùbárọ̀ ayé jàálàhu dà kọbù ọlọ́wọ́ bá alékọ́lá sí ọmọ nìyàn lẹ́ni tí ó ní sàárì sàárì lágbájánù sàárì làkásẹ̀gbẹ̀nu sàárì bàbá lágbájánù sàárì ìyá lágbájánù ẹ̀yìn ọlọ́wọ́ bá alékọ́lá ó sì sàárì ó sì sàárì fún wa ọlọ́wọ́ bá alékọ́lá ẹ́n tọ́lọ̀ ọba àlekẹ́ lábàá ti gbé wa sínú sàárè ẹ̀yìn tí ti gbé wa sínú sàárè lẹ́yìn gbàtà bá ọlọ́wọ́ ọba àlekẹ́ láyé sọ́mọ ìdá àṣà lẹ́yìn ìgbà náà ìgbà tó bá ọba ọba ila rabbika muntahaha ọ̀dọ̀ ha àríkẹ́ọlá òun náà ló àríkẹ́ọlá tó wá sọ bí pé thumma idha sha'a anshara lẹ́yìn ìgbà tó lọ́mú tọ́mọ ènìyàn kú tàbí gbé sáré tán lẹ́yìn ìgbà tó bá wọ àríkẹ́ọlá tó bá gbà tó bá tún ọlọ́run ọba àlekẹ́ ọlá ń lo àwọn huruful atfu kan bì ọlọ́run ọba àlekẹ́ ọlá ń lo wá níbòmí ọlọ́run ọba àlekẹ́ ọlá ń lo fá níbòmí ó lo súnmọ̀ níbòmí àrígbé láàrin àwọn àyà mẹ́tẹ̀ẹ̀ta àwọn àyà tá a kà síwájú yìí a máa bá pàdé ń bẹ̀ ẹ́n gẹ́gẹ́ bí gbàtọ́lọ́ ọba àlekẹ́ ọlá sọ pé min nutfatin inú èdè lárúbáwá tí <clears throat> lárúbáwá bá fà tó bá fi so papọ̀ mara wọn ó túnmọ̀ pé nǹkan yẹn kò pẹ́ síra wọn eléyìí tẹ̀lẹ̀ tán kò pẹ́ eléyìí náà sí ọba tẹ̀lé àsìkò pẹ́ púpọ̀ láàrin ara wọn àmọ́ bí tí ti náà ó lò ẹ ẹgbà tó ti kọ́kọ́ jẹ́ ọ̀gá fún mi tán ẹ lẹ́yìn ìgbà náà mo wá padà wá di kíni èmi náà padà wá dọ̀gá fún un tó lè jẹ́ lẹ́yìn ogójì ọdún fún màná ni mo lá gbáwó ló ẹ wá wo balagatul Qur'an ẹ wo ìdáláhàn ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala bọ́lá ọba àlekèlá ti wá gbé àwọn ọ̀rọ̀ náà kalẹ̀ nígbà tó lọ́wọ́ ọba àlekèlá sọ pé min nutfatin khalaqahu faqaddara ọlọ́wọ́ ọba àlekèlá ló fà síbi qaddara nígbà tó jẹ́ pé láàrin ìgbà tó fi wà ní àtọ̀ tó fi ìgbà tó lọ́wọ́ bá ilé pẹ̀lú ọkọ̀ kádà rẹ̀ kìí sásìkò tó pẹ́ láàrin ìgbà díẹ̀ náà ni ọlọ́wọ́ bá ilé pẹ̀lú wá ní faqad darab ọlọ́wọ́ bá ilé pẹ̀lú wá ní thumma sabila yassara nígbà tó jẹ́ pé láàrin ìgbà tó lọ́wọ́ bá ilé pẹ̀lú ọkọ̀ kádà rẹ̀ yìí nígbà tí yóò tó jáde láyé nígbà tó tún wá jẹ́ pé gbogbo ọmọ ènìyàn pátápátá táà máa wáyé kìí ṣe gbogbo ẹ̀ náà ní máa wáyé tí ò ní pẹ́ láyé èyí tó lọ́nú ẹ́ mímá kéré ní ọmọ tí ó bí tí ó sì padà bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá lè pẹ̀lá tó wá lò kíni ọwá ní súnmà lẹ́yìn ìgbà tó bá ti wáyé tán tó ti láyé láyé láyé láyé súnmà àmáàtàhù lẹ́yìn ìgbà

tó kú bá ti kú ẹ̀tìtì lọ́lẹ̀ ṣe kíni ẹ̀tìtì lọ́lẹ̀ yìí fàyìn tẹ́kù háìrà ń tó bá jẹ́ pé dáadáa ni láì pé èèyàn rẹ ni wà háìrù ń tó kọ́ di mọ́là ilé yìí tó wáyé pé èèyàn rẹ ni ànábì ní orin náà ni ẹ̀ ń lọlẹ̀ ti bá èèyàn dáadáa ni àbí ẹ̀tìtì gbé lọ ẹ́ kẹ́tìtì gbé kó lọlẹ̀ bá dáadáa pàdé ànábì wàyìn tẹ́kù tí wà záàlì anábì ní fàṣàrùn tàdàúnahú àríkàbìkù anábì ní aburú ni ẹgbẹ̀gbẹ̀ aburú kò ní rígbìrígbè tí so òkú tí musulmi tó kù musulmi bá ti kú a máa dé gíní a máa dé tèé lọlẹ̀ sìnkú ni ọlọ́wọ́ bá lè kẹrẹ́ nípa àkàbàrọ̀ ẹ̀rí nígbà tó wá jẹ́ pé lẹ́gbà tá a bá sìnkú tán síwájú kọ́lọ́wọ́ bá lè kẹrẹ́ tó gbé wa dìde kìí ṣe ìmídéjìlẹ̀ náà ọlọ́wọ́ gbé wa dìde àsìkò tí ó pẹ́ ni ọlọ́wọ́ bá lè kẹrẹ́ wa ní súnmọ́ ìdáṣáá àǹṣàrọ̀ lẹ́yìn ìgbà náà tó bá wọ ọlọ́run bá àríkíọlá tó bá dásìkò tó bá wù ọlọ́run bá àríkíọlá yóò wá sí kíni yóò wá gbogbo wa dìde anabi sallallahu alayhi wa sallam anabi ni ya'kulu turab kulla shay'in min al-insan illa ajibu zanabi anabi sallallahu alayhi wa sallam ó ní gbogbo nǹkan lè pé ó jẹ lára ọmọ ènìyàn gbà tí wọ́n bá tí àyàfi nǹkan kan tánpẹ̀ ní ọjọ́ zanabi òun náà ni eegun tó kárí tó parí dédé ìgóngórí ìbàdí ọmọ ènìyàn kálọ́mọ ni yóò bá yọ̀rù ni bí dábàá sí máa yọ̀rù dédé ibi tó parí ẹ̀tí ìrò ti jáde hun ẹ́n Ànábì sallallahu alaihi wasallam ní òun nìkan nílẹ̀ oníjẹ ilẹ̀ ó jẹ́ àwọn èèyàn bèèrè ànábì sallallahu alaihi wasallam pé wa ma huwa ya Rasulullah èwo ní jẹ́ ọdún zanab èwo ní jẹ́ bẹ́ ilẹ̀ ànábì sallallahu alaihi wasallam ànábì ní mísò habbati khardal ànábì ní kíní báyìí ní ó dà gẹ́gẹ́ bí kíní ó dà gẹ́gẹ́ bí mustard seed gẹ́gẹ́ bí èso kínkíní tó wẹ́gán ànábì ní bó ṣe rí nù tó bá lọ fẹ́ máa wá kínú lẹ́lẹ̀gán látara bẹ́ẹ̀ Eh, mínihú tún ṣàún anábi ní látara bẹ̀ mínihú tún ṣàrún anábi ní látara bẹ̀ òun àni wó ti gíní òun àni wó ti gbé yí dìde inú olùwáyà mi anábi sallallahu alaihi wasallam anábi ní kullu ibn adam yabla illa ujibu zanabi anábi sallallahu alaihi wasallam anábi ní gbogbo ọmọ anábi adam pátápátá òun àni ó kẹ̀ fún òun àni ó òun náà ni ó papọ̀ mọ́yé pẹ̀tá àníri kankan bẹ̀ máa àyàfi gíní àyàfi ojúbùn zanab anábi ní mínú owó kólé anábi látara rẹ̀ lọ́wọ́ balikọ́ láti dá ọmọ nìyàn ọlọ́wọ́ balikọ́ ládáwà látara rẹ̀ wà fi hì yorùkab látara bẹ̀ lọ́wọ́ balikọ́ ló tuntun wá tún agbé dìde òun náà lọ́wọ́ balikọ́ ló ti gíní òun náà ni ó fi àwọn tó ń ṣe bàálù wọ́n náà ní kíní kan tó máa ń pè ní black box àbí tó jẹ́ pé gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ sí bàálù báyìí ibẹ̀ ni wọ́n ti máa kíní nǹkan tó ṣẹlẹ̀ pàtó àbí brain box ìpè gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ o ìbẹ̀rẹ̀ ṣe kíní kíní yẹn ṣe pàtàkì gan àwọn ìbò ronú wọ́n ronú sí ẹ̀dá ọlọ́run bá àlékiọlá wọ́n sì máa ṣe àwọn nǹkan míì lóríṣiríṣi òyìnbó ronú títí ó ṣe memory card tó ìgbé tí memory ò bá ti sínú fóònù yóò máa ṣe bálabàlá ní àbí kó máa ṣiṣẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ́mọnìyàn nígbà tí ò bá ti ní memory tí làákà rẹ̀ bá ti dàrú kí ni ó máa ṣe yóò máa ṣe tádì tádì ní ó yàwó yẹnu òyìnbó ronú sáwọn ẹ̀dọ́ ọlọ́wọ́ bá lè gbẹ́lá púpọ̀ ẹwọ ẹyẹ ẹyẹ tẹ bá wo bí wọ́n ti ṣe bàálù ẹ̀rì kó dàbí kíni ẹ̀rì kó dàbí ẹyẹ ni ọlọ́wọ́n bá àlejò ọlá ní ó fẹ́ ká máa ronú sáwọn ìdá tọ́lọ́wọ́n bá àlejò ọlá dá má wá di ọlọ́wọ́n bá àlejò ọlá káàkiri o fẹ́ mọ bó ṣe rí ẹ́ wọ́n dàbí àwọn súfí wọn láwọn lo àwọn fẹ́ wọlé ọlọ́run lọ ni ilé ọlọ́run wo ló fẹ́ wọ̀ lọ ọlọ́run bá àlejò ọlá sọ fún ọ pé má taqarraba ilayya abdi bi shay'in ahabu ilayya mimma aftaratuhu alayhi ẹrú mi ò lè súnmọ́ mi pẹ̀lú nǹkan kan

wọ́n ní gba oníṣìn wọ́n ló ti gíní ó ti wà sọ́lá ẹ̀hẹ́n wùsùlù náà ó bá ti dépò wùsùlù ẹ̀hẹ́n ayọ̀ lọ́wọ́ bá àríkẹ́ ọ̀la wọ́n sì tún máa lẹ́rìí wọ́n mú ayọ̀ wá láti inú Al-Qur'an wọ́n ní ọlọ́wọ́ bá àríkẹ́ ọ̀la ní wà abudu rabbaka hatta ya'tiyaka al-yaqin pé ọlọ́wọ́ bá àríkẹ́ ọ̀la ní máa sin ọba tó dá ọ títí tí ó fi dépò kíni tí àmọ̀dájú òfìdé wa bọ̀ yàkínni òun náà ní ipò gíga kan ní tó bá ti débẹ̀ báyìí òní ìdíkò kírun ó ní ìdíkò gbà rẹ̀ má ó ní ìdíkò ìjọsìn kankan má ó ti di gíní wọ́n lásìkò tá à ń sọ anything àsìkò òun wọ́n ó ti di gíní ó ti di húwà tó má béèrè lọ́wọ́ rẹ ta ni ọ́ húwà náà ni kí leléyìí húwà náà ni so ọlọ́wọ́ bá àríkẹ́ ọláfẹ́ ká máa ronú nípa kìí pa ma wá láàmà sí kíni a ma ṣe òrí nípa ọlọ́run ọba àlekíọlá kí ẹ má wá sí kíni kí ẹ má wá parun kí ẹ má parẹ́ pàtọ́lọ́run ọba àlekíọlá wá júwe bó ṣe dọ́mọ nìyàn tán ọlọ́run ọba àlekíọlá sọmọ aláìsí wa fún wa láti kékeré láti bẹ̀rẹ̀ dé parí láti bí àtọ̀ tó fi gbogbo tó lò láyé láti ń láàrin àyà mẹ́ta káàkiri ma bá dé ma kò sẹ̀ nídìí ó di ní súrà kan ọlọ́ọ̀bà àríkẹ́lọ́ tó júwe wa fún wa ó wá júwe wa fún wa láàrin àyà mélòó kan ma mẹ́ta ọlọ́ọ̀bà àríkẹ́lọ́ wá ní kàlá ọ̀rọ̀ orí bọ́mọnìyàn ti ti

ẹ̀ níwọ̀ kankan lọ́dọ̀ ọlọ́wọ́ bá àlekẹ́ ọláwò ọlọ́wọ́ bá àlekẹ́ ọláwà ń sọ fún pé ayé lámù yóò ájí ma faradallahu ma faradallahu alayhi min al-fara'id gbogbo àwọn tọ́lọ́wọ́ bá àlekẹ́ ọlá sí lófin fún àwọn nǹkan tọ́lọ́wọ́ bá àlekẹ́ ọlá palásẹ̀lẹ̀ lórí nínú àwọn ọ̀ràn tó wáyé pé lè yàn wá tó

ẹ̀dá tí ń mí lókè tí ń mí lọlẹ̀ òun náà ní jẹun lẹ́yìn bá pẹ́ kó tó ró jẹ nísìnyí wọ́n kálukú náà mọ bí ó ṣe rí lára rẹ̀ oúnjẹ mi dàkú tí ìdélẹ̀ ni ẹlòmí ọ̀hún ti máa karama báyọ̀ máa karama wò nítorí kíni nítorí àìrò jẹjẹ ọlọ́ọ̀bà àdìkọ́lá wá ní fàdíyẹ́nzúrì ní ìsánú ìlàtọ̀ àmì ọlọ́ọ̀bà àdìkọ́lá ní kọ́mọnìyàn wòye kó wòye tí oúnjẹ tọ́mọnìyàn jẹ ọlọ́wọ́ balikiola ń fi ó fẹ́ fi ìdẹ̀ra rẹ̀ ó fẹ́ fi hàn wá ìdẹ̀ra tó lọ́wọ́ balikiola ti fún wa afáwà ibn kathir alayhi rahmatullah wọ́n ní wọ̀fí ìsìdìláàlì ìwòye tọ́lọ̀ ọba àlejọ́lá ní ká wòye sí oúnjẹ wa yìí wọ́n ní tọ́ka ń bẹ̀ ń bẹ̀ fún wa bí ìyá ìnàbát min alhamida látara pé bọ́lọ̀ ọba àlejọ́lá ní ṣe máa yẹ irúgbìn látara ilẹ̀ tó ti kíni ilẹ̀ tó ti sá ẹ̀yìn ẹ̀wọ̀gbà tó jọba lọ sánìtì tàbá kọjá owó bí àwọn tí kókó ti wù rí àmọ̀ owó ni pé bóòlẹ̀ léyìí ti fẹ́ tún dìde má ọ̀nà wo ni irúgbìn ìfẹ́ gbà jáde gbogbo ó ti ṣe kíni gbogbo ó ti gbẹ àti ẹ̀ní ní nǹkan kan mọ́ bòmí ọlọ́wọ́n bá lékẹ́ lọ́wọ́ kẹ́kẹ́ wòye láti fi ṣe kíni káfi tọ́ka lórí ibi ọlọ́ọ̀bá àlékí ọlọ́sẹ̀ padà wáyé gbogbo ara wa báadà makana ta ìzọ́man báàlìyà lẹ́yìn gbàtà àti kíni lẹ́yìn gbàtà àti di egun tó ni ẹ wo oúnjẹ tọ́lọ́ọ̀bá àlékí ọlá mú jáde fún wa èyí tí mú jáde fáwa tá àbí èyí mú jáde fáwọn dábàá wa ẹ̀rí gbogbo oúnjẹ wa láàmọ̀ sọ fún lásìkò àsìkò súláwàá yìí tó bá yá alásìkò àgbàdo tó bá yá alásìkò ẹ̀wà ẹ̀yìn gbogbo àwọn nǹkan wọ̀nyí àsìkò tá a bá mọ̀ pé kèé sásìkò wọn á rí gbogbo ó sì rí ọlọ́ọ̀bà àlekẹ̀lá wá ní káwù làákà ìwà bí ń ṣe ń ṣe tó fi di pé gbogbo ilẹ̀ tó ti ṣe kíni tó ti kú tẹ́lẹ̀ nígbà tó jọ bá rọ̀ sí bí ó ṣe wá dìde padà ọlọ́ọ̀bà àlekẹ̀lá ní anna sọ̀bábìnà àwa là ń rọ òjò tí ń dá gẹ̀rẹ̀gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ láti sánmà fún mọ̀ ṣàkọ́kìnà àrùdọ́ ṣàkọ̀ nígbàtà bá wá rọ òjò yìí tójò bá ti wá rọ̀ láti sánmà tán àwa ti kíni àwa la ilẹ̀ ẹlẹ̀ ọlọ́run bá àlékẹ́ ọlá náà ló ti kíni olóníkílẹ̀ ó lanu kó máa fa omi wọlé tọ́lọ́run bá àlékẹ́ ọlá <clears throat> tó bá ṣe ilẹ̀ ẹlẹ̀ gẹ́gẹ́ bí àpáta àbí tọ́lọ́run bá àlékẹ́ ọlá tó kẹ́ gbójò bá rọ̀ sí yóò kàdó lórí ẹni bóò ní rúbí ó sì jáde fún wa ọlọ́ọ̀bá àlékí ọlá ní tó mọ̀ ṣàkọ́kìnà àrídọ́ ṣàkọ̀ àwàláwá jẹ́ kí omi ó wọnú lẹ́ẹ̀lẹ̀ kó wọnú jìdùjìdùn ilẹ̀ẹ́lẹ̀ lọ láti lè bá ṣe kíni láti lè bá mú irúgbìn jáde fún yín ọlọ́ọ̀bá àlékí ọlá ní fa ambatna fiha habba

ẹ́n àwọn ìtawà sí gíní àwọn ìtawà mọ̀ níbi inú tẹbá tún àwọn bòmí náà àwọn náà tó láwọn nǹkan wóró eríṣiríṣi tẹbá délẹ̀ lárúbáwá mi irú ẹ̀wà táwà ń jẹ iríṣi irú ẹ̀wà mi tún ni ó lẹ́wà kan báyìí tó wọ́n jẹ́lẹ̀ lárúbáwá kìí tún ti bí ẹ̀wà tiwa wọ́n pè wà wọn ní fasolia ó ní yàtọ̀ sí irú ẹ̀wà tiwa yìí náà náà wọ́n ní ẹ̀pàbòrò tẹ́yàn bá ń jẹun náà yóò mọ̀ dàbí kíni yóò máa dàbí ẹ̀wà lẹ́nu ni táàbá wá ń ka àwọn rúgbìn àwọn nǹkan wórówóró tọ́lọ̀ ọba àlekẹ́lá mú jáde fún wa á ka ànílé kàátán nínú àwọn àpẹẹrẹ agbára ọlọ́wọ́ ọba àlekẹ́lá ni nínú àwọn oore tọ́lọ̀ ọba àlekẹ́lá ti ni lọ́lọ́wọ́ ọba àlekẹ́lá ń káàna rẹ̀ sùn wá láti pé kábàá mọ̀ wa láti pé kábàá mọ̀ pé a ní excuse kankan láti ṣe kíni láti pa nǹkan nípa kọ̀mọ́lọ́wọ́ ọba àlekẹ́lá ọlọ́wọ́ bá àríkẹ́ ọlọ́wọ́ ní fa'ambatna fiha habba àwa mú àwọn irúgbìn jáde láti lẹ́ẹ̀lẹ́ àwọn nǹkan wúrú wa inaba ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ó ní àwa mú àwọn inab àwa náà mọ̀ nǹkan tí wọ́n ń pè ní èso inab ó náà pè ní grape àbí inab ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ní àwa la inab àwa náà la mú jáde fún yín inú àwọn orí tọ́lọ́ọ̀bà àríkíọlá ti fún wa ní ọlọ́ọ̀bà àríkíọlá wá ní wàkọ́dìbà ẹ̀rí àti inab àti hab àwọn nǹkan wóró yìí inú àwọn nǹkan tí èèyàn máa jẹ ni àwọn oúnjẹ èèyàn ní gbogbo àwọn tá àkàkalẹ̀ yìí ajẹ ni ajẹ wà ní ni ajọka bàbá ni gbogbo àwọn nǹkan tá àkàkalẹ̀ yìí inú àwọn oúnjẹ tí èèyàn máa jẹ ni àti inab èso inab oúnjẹ èèyàn ni

ẹn ọlọ́wọ́ bá àdìkẹ́ ọlá òun náà ló mú jáde wá fún wa tó gẹ́gẹ́ bí afáwa alhassan albasri alayhi rahmatullah ẹn wọn kọ́dùbá wọn ni alkọ́dùbú ay al'alaf òun náà ni àwọn oúnjẹ ẹran ọlọ́wọ́ bá àdìkẹ́ ọlá ó fẹ́ràn wá débẹ̀ tọ́lọ́wọ́ bá àdìkẹ́ ọlá bá dá oúnjẹ fún wa ẹ̀ tó jẹ́ pé eríṣiríṣi ọ̀nà òun náà ló làwọn èèyàn máa gbà lò àwọn èèyàn máa jésù ẹ̀ àwọn èèyàn máa lo wọn a máa fún òróró ẹ̀ wọn a máa lò àwọn èèyàn máa fi para ẹ̀ àwọn èèyàn máa fi jẹ́ríṣiríṣi nǹkan wọn a máa fi ṣèwòsàn ṣètùn ọlọ́run bá ríkẹ́ ọlá ní látara lẹ́ẹ̀lẹ́ látara òjò tó rọ̀ sí lẹ́ẹ̀lẹ́ láti sánmà òun náà lọ́lọ́run bá ríkẹ́ ọlá ti mílẹ̀ náà jáde fún wa wà náà àti dàbínú igi dàbínú igi dàbídù yìí eríṣiríṣi ọ̀nà òun náà ní igi dàbídù máa ń gbà wúlò bí ẹ bá fẹ́ jẹ tútù bí ẹ bá fẹ́ jẹ lọ́fọ̀ọ́rọ̀ bí ẹ bá fẹ́ jẹ ní gbígbẹ èyí kọ́dà wọn a tún máa ṣe é àwọn èèyàn tún máa lo dàbídù tí wọ́n a tún máa ṣe kíni wọ́n a tún máa mú júùsì jáde látara rẹ̀ eríṣiríṣi ọ̀nà ni ọlọ́ọ̀bà àlekíọlá ní àwa náà la ṣe kíni àwa náà la mú jáde fún yín àwa la mú dàbí dùn àwa la mú igi dàbí dùn àwa la mú jáde fún yín ọlọ́wọ́ bá ríkẹ́ láwá ní wàhádá ikọ̀ gólìbá látara bẹ́ẹ̀ àwa mú àwọn àdá ikọ̀ àwọn ọgbà oko gólìbá àwọn ọgbà oko tó kún fún àwọn dàbídù tó segínì tó fẹsẹ̀ múlẹ̀ àwọn igi dàbídù bàbàbàbà ọlọ́wọ́ bá ló mú jáde fún yín ogúrú àwọn nǹkan wọ̀nyí táwọn náà bá ronú sí i nígbà tó bá jiyàn ká bàbà tó bá jiyàn àgbàdo ẹyọ kan tó kì í bọ̀ lẹ́lẹ̀ tó wá dìde tó bá jáde ẹ̀yìn àgbàdo omi ń bẹ tó jẹ́ pé ọmọ méjì yóò gbé pọ̀ jáde yóò yọ kalapa bí yóò yọ kalapa bí omi lè yọ jù bẹ́ẹ̀ lọ inú ọmọ kan tí àgbàdo bá wá yọ jáde ẹyọ kan ló kì í bọ̀ lẹ́lẹ̀ inú ọmọ kan tí àgbàdo bá yọ jáde tó bá yín sínú abọ́ ẹ̀yìn bóyá kìí sọ̀rọ̀ 200 ní ó jáde bí ẹyọ kan ká tó wá sọ méjì inú àánú tọ́lọ̀ ọba àdìkọ́lá ti fún wa náà ni tọ́lọ̀ ọba àdìkọ́lá bá nígbà tí a bá ju ẹyọ kan sílẹ̀ ẹlẹ́ mẹ́ta náà ni ó jáde padà níbo la máa wọ́ oúnjẹ sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni fún wa tá a bá fi ẹyọ kan sílẹ̀ ẹlẹ́ ọlọ́ọba àdìkọ́lá ó fi kíni yóò sì fi mú ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ sí a bá gbin a bá bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn irúgbìn ẹ̀ bàbá gbin èso míì bàbá gbin ọsàn kóró ọsàn kan pẹ́rẹ́ lágbìn òun náà ni ó wà digi ńláńlá tó yẹ pé yóò máa wá so ní gbogbo gbà ọlọ́run bá àlékí ọlá ní wà fáàkì ni fáàkì ha òun ni àwọn nǹkan èso fáàkì ha àwọn nǹkan máa jẹ ẹ̀ bíi apple ni bí ọsàn ni bíi pineapple ni bíi mango ni banana ni gbogbo àwọn èso orí ti sáàmù pé èso lélẹ́yìn àwọn míì ń bẹ tán bá lìtì àwọn èso fún yẹ́mọ̀ pé èso tún ní gbólé tún wà inú ìbẹ́ tí ò sí lọ́dọ̀ wáyà ìjọba dìbò mi ẹ̀bà ń bẹ ọlọ́run bá àdékẹ́lá ní wàfáà kìhà gbogbo ẹ̀ ló ti kójọ sínú ọlọ́run bá ní wa láti inú wà á bá àtàwọn nǹkan táwọn ẹranko yìí àwọn oúnjẹ tí ẹranko máa jẹ ọlọ́run bá lè fẹ́lá tó dáa padà ń bẹ̀ pé òun náà ló mú jáde fáàkìhá òun náà ni gẹ́gẹ́ bí àfáà wa abdullahi ibn abbas radiyallahu anhuma wọ́n ní alfáàkìhá wọ́n ní tí wọ́n pè ní fáàkìhá òun ni kullu ma ukila rọ́tọ̀bàn òun náà ni gbogbo àwọn ewu táà nídi láti ṣe ká tó jẹ bàbá yíyọ́sàn nídìí bí tábà dílé náà láti máa ṣe bàbá rí mangoro nísìn àní kọ́kọ́ bọ̀ ká tó jẹ́ ẹ̀yìn bàbá rí pẹnápù nísìn abẹ́ à ń jẹ́ lọ́nu bàbá rí kaṣú àmú lọ́nu bàbá rí ọ̀gẹ̀dẹ̀ à ń jẹ́ lọ́nu bàbá rí àgbálùmọ̀ gbogbo àwọn ní tó bá ti jẹ́ àwọn irúgbìn àwọn èso tó bá jẹ́ pé à ń jẹ́ lọ láì wa láti àti àwọn nǹkan táwọn dábà wọn máa jẹ ẹ̀ àfáwà abdullahi ibn abbas radiyallahu anhuma wọ́n ní ìtumọ̀ wà ábà wọ́n ní wàlá ábù òun náà ni ma ábà tátìl ard òun náà ni gbogbo nǹkan tó bá ti wù jáde ńlẹ̀ẹ́lẹ̀ mimma ta'kuluhu ad-dawab wala ya'kuluhu an-nas nínú àwọn nǹkan tó jẹ́ pé àwọn dábà ní máa jẹ èyí jẹ gbogbo àwọn kókó káàkiri tá à

nígbà tó lọ́wọ́ bá àlékọ́lá tó wá ròyìn gbogbo àwọn nǹkan yìí fún wa ọlọ́run fẹ́ ká kẹ́kọ̀ọ́ bẹ́ ọlọ́run fẹ́ ká ronú pìwàdà ọlọ́run fẹ́ kó pẹ́ tán ọlọ́run fẹ́ wa lọ́wọ́ tán síwájú kó tó di pé àmà wá sí kíni àmà wá kábàámà ọlọ́run bá àlékọ́lá fi wá sọ fún wa pé ipa àti fún yín nínú orí táà ní kẹ́ ronú torí ẹ̀ kẹ́ fi gbọ́lọ̀ ọba àríkẹ́ọlá gbọ́ táà ní kẹ́ ronú torí ẹ̀ kẹ́ mọ́ pàǹkà nípa pọ̀mọ́lọ̀ ọba àríkẹ́ọlá táà ní kẹ́ ronú torí ẹ̀ kẹ́ gbà pé ọlọ́ọba àríkẹ́ọlá padà gbé ní torí ẹ̀ kẹ́ òun náà lè gbé tọ́lọ́wọ́ bá àlejò aláwọ̀ ní kí màláìka ó fún afèrè tí gbogbo ayé òfin kíni táyé òfin wá sópin wọ́n ní àtọ́ọ̀ká ismu min asma'i yawmil qiyamah inú àwọn orúkọ ọjọ́ ògbédì alkiyama ni wọ́n ní túnmà eléyìí al-imam al-Baghawi alayhi rahmatullah wọ́n ní ni igbe ọjọ́ ọlọ́wọ́ bá àdékẹ́ ọlá ní ẹmọ́jì ó dìgbà náà síwájú kẹ́ tó ṣe kékeré kó tó di pé màá wá kábàámà kí ẹ máa wá ní àwọn tí ó máa sọ pé qala rabbi irji'un tí ó máa sọ pé ọlọ́run dákun dá mi padà la'alli a'mala salihan fima taraktu yá bọ́yá gbogbo àwọn ìdìbò fílẹ̀ tí ì sí láyé èyí wà lọ́lẹ́ ti dáadáa báyìí ìmọ̀ sí ìrùn dédé ìnípa nǹkan mí kọ̀kọ̀ mọ́lọ́wọ́ bá àlékiọlá ìmọ̀ ṣàánú àwọn èèyàn ìní ṣe jàmbá má dákun dá padà ọlọ́ọ̀bà àríkẹ́lá ní ọ̀rọ̀ ẹnu lásán ní sọ ọlọ́ọ̀bà àríkẹ́lá ní kò sí dá padà máa ó tún díjọ́ ògbé jàríkìyàmà òun náà ló pàá tó jẹ́ pé èyàn gbọ́dọ̀ sí ogun tí ó bá sí síwájú kó tó di pé kíni kó tó di pé àbámọ̀ ní wúlò má ọmọ ni mọ̀ sàbámà táà ní ìbá ní ìbá tó wá pé àbámọ̀ ní ọjọ́ ọ̀gbẹ́dà alìkìyàmà orúkọ eríṣiríṣi òun náà lọ́lọ́wọ́ bá alìkìyàlá máa pè tó sì jẹ́ pé gbogbo ọkọ náà ló bá mu ó bá mu pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ tí ń bẹ lára rẹ̀ àwọn òròyìn ọjọ́ ọ̀gbẹ́dà ọlọ́ọ̀bá àríkẹ́ ọlọ́pẹ́ ní ọlọ́ọ̀bá àríkẹ́ ọlọ́rọ̀ èèyàn ní ìdáwàkọ̀ àti ìwà àkíà ọjọ́ títẹ̀lẹ̀ ó tẹ̀lẹ̀ ẹ́n ọjọ́ tí gíní ọjọ́ títẹ̀lẹ̀ ńlá ọjọ́ tí ó so ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá máa ṣe gíní ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá tó ó ataka ni tí ó èyàn ní nǹkan ní roma àfi bó ní ṣe bọ́ àfi bó ní ṣe là kó níbi aburú ní ọjọ́ tà ń sọ yìí ọlọ́ọ̀bá àdékọ́lá wá ní ọjọ́ gbídà sí àmà tó ń sọ yìí yawma yafiru al-mar'u min akhihi ọjọ́ tà ń sọ yìí ọjọ́ tó yìí kọ́ kìí sọjọ́ tó rọrùn yafiru al-mar'u min akhihi ọjọ́ tó mọ̀ ni yóò máa ní ẹ̀bá ní problem ah jẹ́kẹ́ lọ rí brọ́dà mi bẹ́ẹ̀ ó ti gíní bẹ́ẹ̀ ó ti àtìsì mi bẹ́ẹ̀ ó ti ẹ̀ẹ́fù mi ẹ̀ ọlọ́run bá àlejò ọlá ní kò sí ń jẹ́ bẹ̀mọ́ o lọ́jọ́ sọ yìí yàwó ma yẹ̀fẹ́ rò lìmárù mi náà hẹ́yì ẹni tí ẹjọ́ jáde nínú kan ìyá kan lójọ bí yín ẹ̀ gbogbo bẹ́ẹ̀ bá ti wò ó close ìbára yín láyé tó ọlọ́run bá àlejò ọlá tó bá àbáwá Ibn Kathir alayhi rahmatullah wani ní ọjọ́ yi ń sọ yìí yarahum ọjọ́ tà ń sọ yìí yóò máa rí wọn ọlọ́ọ̀bá alẹ́kọ́lá sí yíwa pé yóò máa rí mi mi gbogbo wa yafirru minhum yóò sì máa họ yóò máa rí wọn yóò sì wa yabta'idu minhum al-hawla wàlùkátọ̀bù jẹ̀lì nítorí pé ìbẹ̀rù ọjọ́ lágbára ewu ọjọ́ ó lágbára ewu ọjọ́ lágbára débi pé ọmọ ni yóò máa sá fún bàbá ẹ̀ kèése ọmọ ìyá rẹ̀ nìkan wà ummihi wà àbí ìyá rẹ̀ tó tààrẹ jáde tó lóyún ẹ̀fọ́sù mẹ́sàn ìyá tó dájẹ̀ sí lójú ẹ̀ ọmọ mi ẹ̀ ìbọ̀lọmọ̀ mi á wà báyìí Eh, ẹlòmí ṣe gíní ẹlòmí ó sọ́ra ìdìdàkúdà nítorí ọmọ àbò ní wá ṣe mú fẹ́kọ́mọ̀ ó jẹ́ èèyàn ní mú ni, ó bẹ́gbẹ́ pé ní ẹ́n àwọn tó ní kan àwọn àwọn sọ pé àkọ́dà ẹlòmí ìwẹ̀ bí awo nítorí ọmọ ọlọ́wọ́ bá ní ọjọ́ ọmọ tó ń torí ẹ̀ tó ń kiri ilé jálà bí káàkiri nítorí ọmọ yìí ọlọ́run bá àlekẹ́ ọlá ní yawma yafiru al-mar'u min akhihi ọmọ ni yóò máa sá fún ọmọ ìyá rẹ̀ yóò máa sá fún ìyá ẹ̀ wa ummihi wa abihi yóò máa sá fún ìyá rẹ̀ yóò máa sá fún bàbá rẹ̀ qala wa sahibatihi wa banihi ọmọ ni yóò máa ọmọ ni yóò máa sá fún yóò máa yóò sì máa sábà àwọn ọmọ tó bí yóò máa sábà àwọn ọmọ tó bí lọ́jọ́ náà kí ló fà á tọ́mọ ni yóò máa sá fún yóò gbogbo àwọn tá sọ yìí òun náà ni pé tó ń kálukú tó lẹ́rù ọlọ́run bá rí pẹ̀lá ní kulli mri'in minhum yawma'idhin sha'nun yughnihi ìṣesí tó kálukú wà lọ́jọ́ yẹn ẹnìkan ò ségíní nafsi nafsi ọjọ́ nafsi nafsi oná lọ́jọ́ tàà ń sọ yìí ọjọ́ ẹ̀mí mi bóò ní ti gbára mi là bóò ní ti bọ́ oná lọ́jọ́ yìí tó bá ti jọ ọ̀gbẹ́dà kìyàmà ọlọ́run bá lè kí ọlájọ́ yíwa pé lọ́jọ́ yìí bó ti lágbára tó gbogbo àwọn ànábì ọlọ́run pátápátá lọ́jọ́ tàà ń sọ yìí gbogbo wọn pátápátá náà ni ó máa ju ẹ̀mí ara wọn àfànàbí sallallahu alaihi wasallam òun nìkan ní ó ti gíní òun náà ni wà bí ọlọ́wọ́ bá àríkẹ́ọlá òun náà ni wà sí pẹ̀ kọ́lọ̀ bá àríkẹ́ ló tú wálẹ̀ bó ti dájọ́ sọmọ lọ lè adam ẹ́n ànábì adam ó ní àwọn lágbára ẹ̀ ọlọ́wọ́ bá àríkẹ́ọlá ní kó wọ́n mọ́jì èso lọ́jọ́ kìíní àná lọ bá ànábì ibrahim yóò lóhun lágbára ẹ̀ yóò lọ bá ànábì musa gbogbo àwọn ànábì kọ̀ọ̀kan ni wọ́n mọ́ lọ lè bá wọ́n lọ bá ànábì isa alayhi salam wọ́n ni tó fi débi pé anábi isa o máa sọ ipé la as'aluhu al-yawm illa nafsi kò sí tí mo lè bèèrè lọ́wọ́ ọ̀dọ̀ Ọlọ́run lónìí o ju tèmi nìkan lọ la as'aluhu al-yawm illa nafsi ìyẹ̀rí nǹkan tí mo lè bèèrè lónìí ju ẹ̀mí ara mi lọ la as'aluhu maryam allati waladatni kọ́dà ní ilé bí Ọlọ́run nípa ìyá mi maryam tó bí mi mi tèrí tèmi yanjú òun náà òun náà ní ma wákàtí lónìí àyàfi ànábì sallallahu alaihi wasallam àfi ànábì sallallahu alaihi wasallam nìkan òun náà ni ó sì pẹ̀ ọjọ́ ìgbìdàlì kìí àmàtà ń sọ yìí in tàà fi ma ipé ó ń kálùkú tí ó tó gbọ́ lẹ́rù ó ń anha anábi sallallahu alaihi wasallam anábi ní tuhsharuna hufatan uratan mushatan gurala anábi sallallahu alaihi wasallam ó ní wọ́n gbé yìí dìde tó bá díjọ́ gbídà kìyàmà hufatan ẹ̀ ní wọ bàtà kò ní sí bàtà lẹ́sẹ̀ yìí a bàtà yìí 15k mọ́ra bàtà yìí 1kìníkà mọ́ra a bàtà yìí imported ní ọlọ́ọ̀bà àríkẹ́ ọlá tó bá díjọ́ gbídà kìyàmà ẹ̀ tuhsharuna hufatan kò ní sí bàtà lẹ́sẹ̀ yín tó bá ti jọ gbídà kìyàmà ẹ ní wọ bàtà nígbà tó bá gbé ìdè lọ tó bá jọ gbídà kìyàmà ọ̀rọ̀ ọ̀tà ní bàtà ní kankọ́lẹ̀ ní wọ́ ẹ wà ní hò kò ní sásọ lọ́rùn yín mánikiri wa mọ́kè kí o bẹ́ wùta nílùú ẹ̀kọ́ ni wọ́n gbé yìí dìde ẹ wà ní hòhò mọ̀ṣáà o ń kálùkù yí ẹ máa sí kíni ẹ máa rìn lẹ́sẹ̀ ni ìwọ tó ní Lamborghini ìwọ tó ní manzu ìwọ tó ní Lexus ìwọ ló tún wọ́n jù dáńtẹ́ nìsín Rolls Royce àbí ilẹ̀gbẹ́ 2021 yíwagọ̀ 2021 Ferrari gbogbo ẹ̀ fẹ́ńsà tó ń pẹ́ káàkiri wọ́n gbé a tó bá jẹ́ ọ̀gbìn ìdàrúkì yá máa lórí ẹsẹ̀ wa láwà kò sí bàtà bòrìlà wọ́n tún wá gbé àdé lẹ́nu tó jẹ́ pé kíni tó jẹ́ pé ẹni tí wọ́n dábẹ́ fún gbogbo tí wọ́n ti gé kò lábẹ́ kálukú àgbà tí wọ́n dábẹ́ fún yóò padà síbẹ̀ ó wá ní ìrànàbí sallallahu alaihi wasallam ya rasulallah nanzuru aw yara ba'duna awrata ba'd bó láti àmọ́ àwúra wa ẹ́n yara ba'duna awrata ba'd a máa rí di ara wa wọ́n kàlùkọ́ máa wò ara wọn àtọ́kùnrin àtọ́bìnrin níwọ̀n àgbíwà jílé báwọn Aisha sọ bẹ́ẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam qala Ànábì fún létí anábi ní lèkúlè múrí in minhum yawma irin sha'anu mubini tó bá di ọjọ́ tàà ń sọ yìí oníkálùkù ìṣẹ́jú tó kálùkù ó wà yóò ṣe gíní yóò ká ìrójúbá tàbí kó wá rí pé òun gan fúnra àwọn òwò ẹ̀wù òun gan fúnra àwọn òwò ṣòkòtò tí ó gbogbo yóò tó wá rí tẹlòmí wò

yóò lágbára débi pé àwọn kálùkú ẹ́ oníṣẹ́gíní oníráyì tẹ̀rí kálùkú ọlọ́wọ́ bá lè kí ọlá ó wá sọ fún wa ó ní ọjọ́ ìgbìdà kí a mọ̀ tó ń wí wujuhun yawma idhin musfira ọlọ́wọ́ bá lè kí ọlá ní àwọn ojú kan bẹ tó bá dijọ́ ìgbìdà kí a mọ̀ tá à ń sọ yìí àwọn àwọn ojú tí ó tàn mọ́lẹ̀ ni ojú wọn mọ́lẹ̀ ọlọ́ọ̀bá àdíkọ́lá ní dọ́ọ̀híkà tó mú tẹ́bù ṣìrọ àwọn ojú tàà ń sọ yìí àwọn ojú tí ó máa rẹ̀ nìní wọn ní fajúro ojú wọn ní kọ́rẹ́ lọ́wọ́ mú tẹ́bù ṣìrọ wọ́n sì máa dùnnú a máa rí ìdùnnú lójú wọn ay masrurun masruratun fariha ẹn wọ́n máa dùn ojú wọn máa tínú bá ń dùn ẹn ká ojú yìí ma wá tún ṣe gín dáadáa àmẹ́ ẹ̀hẹ́wó ni ẹ̀bárẹ́ lómi ti ń bú ẹni báyọ̀ dáa àmẹ́ ọ́sẹ̀ fún yóò ròdùn lókà ni ọlọ́ọ̀bà àríkẹ̀ láti bí ó ṣe rí nù àwọn nǹkan bẹ àwọn ojú kan bẹ tó bá dijọ́ ọ̀gbẹ́jàrí kìyàmà tó jẹ́ pé ojú wọn ma mọ́lẹ̀ ni dọ́híkàtún wọn ma wá rẹ̀ ni mustabshira inú wọn ma dùn ọlọ́ọ̀bà àríkẹ̀ lá ní bẹ́ẹ̀ kan bẹ wa wujuhun yawma idin aléìhà gàbàrà àwọn ojú kan bẹ tó jẹ́ pé tó bá dijọ́ ìgbédàlì kìyàmá a rí pé ojú wọn dúdú ni ti dúó ti bojú wọn mọ́lẹ̀ ẹ̀wọ́ ẹlòmí ti bá ń gbádùn láyé láyíta wáyí náà ẹ̀yìntà ìgbẹ́ tó wà náà gbádùn ní ó aládánwò kan ìyá jẹ́ ah, ojú ní ti wá sí báyìí

dúdú ìbẹ̀rù ìjáyà yóò bo gbogbo ojú wọn pátápátá tí ó wà dúdú ara àwọn kan táàfi máa sàdáyà rínú láàrin àwọn tó jẹ́ pé kíni láàrin àwọn tó jẹ́ mọ́mìdí òdodo afáwọn Abdullahi ibn Abbas wọ́n ni tẹ̀rẹ̀hákù ha kọ́tàrà wọ́n ni túnmọ̀ eléyìí náà ni pé yàgìṣá ha tàwádìí ojú dúdú ojú kíni òun náà ni ó bu ẹni mọ́lẹ̀ dáru ẹni dá mọ́má látara kíni látara àbànújẹ́ látara ndódidi pé kò sọ́nà àbáyọ mímọ̀ ìyàlódé yìí ọlọ́run bá àdékọ́lá ní àwọn tí ó wà rí bẹ́ẹ̀ fún lọ́jọ́ gbéjàlìkìyàmà àwọn wòlí ulaika humul kafaratu al-fajara àwọn tẹ́lẹ̀ yóò rí bẹ́ẹ̀ fún àwọn náà ní gíní àwọn náà ní al-kafara al-kafara afáwà kèfèrí àwọn tó jẹ́ pé kèfèrí ni wọ́n láti inú ọkàn alfajaratu fi a'malihim àwọn tó jẹ́ pé iṣẹ́ ọwọ́ wọn iṣẹ́ kòkínà ní bẹ̀rẹ̀ wọn ọkàn wọn burú ọkàn wọn ò dáa iṣẹ́ ọwọ́ wọn náà tó jẹ́ gíní iṣẹ́ ọwọ́ wọn burú jáì ọlọ́wọ́ bá àwọn tó ulaika humul kafaratul fajara ẹ̀rìkọ́lọ́wọ́ bá lè kíọ́lá àwọn tó jẹ́ pé dọ́híkàtún mùsírọ̀ dọ́híkàtún mùsírọ̀ ẹ́ àwọn lárúbáwá máa sọ pé wọ̀bì dídì ha tẹ̀tàbá ìyanu àṣìá wọ́n ní pẹ̀lú ìdàkejì opposite òun náà lẹ́bí máa ṣe kíni òun lẹ́bí máa dá nǹkan yan rí síra wọn ẹ tó bá lóhun òdọ́kùnrin mà ẹ́ ni pé ogun tó bá ti yàtọ̀ sóbìnrin òun ọlọ́ọ̀bá alékiọlá sọ wípé àwọn tó jí wọ́n dúdú ọjọ́ tàà ń sọ yìí àwọn náà ni alkafarọ́tú alfajarọ̀ àwọn láàrín àwọn kèfèrí àwọn náà làwọn kòkí a ti wá gbọ́yé látàrí tọ́lọ̀ọ̀bá alékiọlá sọ yìí sí àwọn tó jí wọ́n jẹ́ tó jí wọ́n máa rẹ́rìn àwọn tó jí wọ́n máa tàmálẹ̀ àwọn náà ní tani ni àwọn náà ni àwọn mùmìnì àwọn náà ni àwọn olùgbàgbọ́ lódodo àwọn náà ni àwọn tí wọ́n tẹ̀lé ìlànà nabi sallallahu àbí Allah subhanahu wa ta'ala kí ọlọ́ọ̀bà àríkíọlá kó mọ́ sàkà wà náà kúnnú àwọn wujuhun yawma idhin musfira àwọn tó jẹ́ pé ojú wọn ma tọ̀mọ́lẹ̀ lọ́jọ́ tà ń sọ yìí ọlọ́ọ̀bá àlejò ọlọ́kà wà láwọn tó jẹ́ pé ojú wọn dọ́híkà tún mọ́sílábùsírà ọ̀nà tó ju wọ́n máa rẹ́ni ọlọ́ọ̀bá àlejò ọlọ́mọ̀fì wá sínú àwọn tí a dúdú òkùnkùn tí ó bòjú wọn mọ́lẹ̀ tó bá dijọ́ ògbéjà kìyàmà àbí Allah subhanahu àbí Allah subhanahu wa ta'ala kó mọ́sá ṣe iṣẹ́ dáadáa ní rọrùn fún wa kó mọ́sá fi ìkórira aburú bá ti wọ́n ma kọlọ̀bà alìkọ́lá kó fi sí ẹ̀mí wa innahu waliyu dhalika wal qadiru alayhi wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa ashabihi wa